الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba allah ọba tí ó tún sọ wá di àsìkò yìí láti lè bá tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa lọ́kùnrin wa lóbìnrin wa ìjòkó náà ọlọ́mọdé ó ṣe sóore fún wa kọ́lọ́wọ́n bá kí ó ṣe ní okùnfà oríire ìtìlẹ̀ ayé àtijọ́ alkiyama àmbẹ̀lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala alekun mímá alekun mímá tá ní ikhlas sincerity ọlọ́mọdé àjogún ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́sàfẹ́ baraka sínú ayé wa gbogbo àtàbà lọ lè bọ́lọ́wọ́n ọba ọlọ́mọsàjá bọ́lọ́wọ́n ọba pẹ̀lú dáadáa ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí ọmọ jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní èní òun náà ni ọ̀kan nínú ìgbàgbọ́ tó jẹ́ pé ìgbàgbọ́ yìí ẹnìkọ̀ọ̀kan wa tá a bá ti ní ilé ayé ò ní rọrùn fún yàn wàhálà ó pọ̀ àárẹ̀ ọkàn àárẹ̀ ara gbogbo ẹ̀ ní ọmọ ṣe adal iman ìgbàgbọ́ tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni òun náà ni al imanu bil qadar wa kí ni àǹfààní kéèyàn gbà pé kádàrá wà kéèyàn tún wá gbà fún kádàrá. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹlòmíì ọgbà pé kádàrá ń bẹ àmọ́ gbà fọlọ́run lérí ẹ̀ kádàrá yìí jama òun náà ni wọ́n ń pè ní destiny òun ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ alhamdulillah. òun ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ kí ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ jama òun náà wọ́n ń pè ní kádàrá nínú èdè yorùbá wọn a máa pè ní àyànmọ́ ní tí wọ́n yàn fún yàn ẹ̀rí alikọ́dàrú àkọọ́lẹ̀ òun lọ̀rọ̀ tá a sọ lẹ́nu nítorí àsìkò tá a ń lò lọ́wọ́ yìí tá a bá ṣe wá ṣe àkọọ́lẹ̀ àti kádàrá. Imani ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹ abẹ́lẹ́ ọlọ́mọdé wa láàmú àkọọ́lẹ̀ dáadáa tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wọn léléèdè yìí ọlọ́run bá wò pẹ̀lú agbára rẹ ọlọ́mọtún yí padà mọ́ wa lọ́wọ́ àwọn àkọọ́lẹ̀ ẹbú tí ń bẹ fún wa léléèdè wa tipẹ́tipẹ́ lára àwọn ẹlẹ́rìí wa àtàwa náà ọlọ́mọsàbá ní kakó àǹfààní wo lèyàn wá jẹ téyìn bá ní ìmánì pẹ̀lú kádàrá tó sì gbà fún kádàrá méjì ni o àlèyìn mánu bíhí wọ̀lì istislam bí kéèyàn ó gbà pé kádàrá wà àkọọ́lẹ̀ kéèyàn ó tún wá gbà fọlọ́wọn ọba lérí ntọ́lọ́hún kọ fún yàn èyí tí ọba wa dá ń bẹ̀ kéèyàn máa wá bẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́hún ṣe kínní kọ́lọ́hún yí padà alikọ́dàrú wa ma qaddara Allahu min umuri khalqihi fi ilmihi àkọọ́lẹ̀ òun ni tọ́lọ́wọ́n ọba tó ti kọ sílẹ̀ tó sì ti pè bùbù rẹ̀ tọ́lọ́hún sì ti pín ó ti pín ó ti kọ́ ọ́ lẹ̀ ó ti wà nínú ọmọ rẹ̀ pé tí ń ṣe rèé fún lágbájá wọ̀lùkọ́dọ̀ ẹ̀rí kọ́dọ̀ ń tiẹ̀ òun náà ni nígbà tó ti kọ́ ọ́ lẹ́hún ìmú wá sí musẹ́ ni wọ́n pè ní kọ́dọ̀ ìmú wa símúsẹ yẹn lẹ́yìn ìgbà tó ti gbà pé tó wọn ó ṣeré ìwà ṣe ni wọ́n ń pè ní kọ̀dọ̀ ló fi jẹ́ pé méjèèjì ni máa rìn alikọ̀dọ̀ wú wọlkọ̀dàr alikọ̀dàr wọlkọ̀dọ̀ méjèèjì ò ní tàtọ̀dọ̀ ẹnìkan kan wá àfikọ́ wá látọ̀dọ̀ Allah ọlọ́run ní kọ́ òun náà ní tún mú ṣe ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-imanu bil qadar khairihi wa sharrihi àwọn àlùfáà níṣẹ́ rí gbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ àyànmọ́ destiny ìnígbàgbọ́ pẹ̀lú ẹ̀ khairihi èyí tí bá ń pa wá lẹ́rìn ń wa sharrihi àti èyí tí ń pa wá lẹ́kún dáadáa bẹ̀ àtàbúrú bẹ̀ wàhólùwìhì àwọn wàhólùwìhì wàhólùwìhì èyí tó dùn bẹ́ẹ̀ wàmúrìhì àtẹ̀yìntọ́ kan tó kan wàkọ̀lìlìhì èyí tó kéré nu kádàrá wàkẹ́sìrìhì àtẹ̀yìntọ́ pọ̀ wàmàhàbùbìhì wàmàkìrúhì èyí tá a nífẹ̀ẹ́ sí tá a tún pè àwọn èèyàn pé ẹ dákun ẹ dákun ẹ bá ń dunnú mo bímọ láti jọ yìí wọ́n mọ̀ kiri hihi àti ìtẹ̀mí kọ̀ pé a ẹ gbọ́ ni sẹ́yìn ò gbọ́ pé nǹkan ṣe mí ni Allahu akbar wa makruhihi èyí tẹ̀mí kọ̀ wọ́n ní ká gbàgbọ́ pé gbogbo ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ó wà ìmánu ìgbàgbọ́ kan ni o bẹ̀rùkìnì rọ̀kìnì erigun kan tó fẹsẹ̀ múlẹ̀ nínú erigun gbàgbọ́ ni láyẹ̀sẹ̀ ìmánu bíhi wà láyẹ̀sẹ̀ ìmánu lẹ́ abdi ma lam ya'taqid bihi i'tiqadan jazima wọ́n ní ọmọ èèyàn o kò lè ní àlàáfíà nínú ìmánì ẹ̀ ìmánì rẹ̀ ò lè gbádùn ó dìgbà tó bá dàdé sọ́kàn yìí pé òun gba kádàrá gbọ́ o òun sì gbà pé ọlọ́run ti kọ́ yóò sì ṣẹlẹ̀ tó bá sì wá ṣẹlẹ̀ òun ó gbà fọlọ́ èyí tó bá dáa òun ó dúpẹ́ lérí ẹ̀ èyí tí ò bá dáa òun ò ní tì í síbì kankan òun ọgbà pé látọ̀dọ̀ ọlọ́run náà lẹ́yìn ti wá ní ìgbàgbọ́ yẹ wa fẹsẹ̀ mọ́lẹ̀ nínú ẹ̀mí tí àṣàlù kan ò ní yí padà tí ẹnìkan ti ń wọṣẹ́ fún ni ò ní yí ìgbàgbọ́ ìpadà mọ́yàn lọ́wọ́ arínà awòràwọ̀ àwọn wòsùn sọ̀kan tí wọn ò ní dàrú mọ́yàn lọ́wọ́ ẹbí àtàrà àtọ̀rẹ́ bí wọ́n bá sì ń sọ lèyàn máa gbọ́n adànù ẹgbẹ́ tí wọ́n ní à eléyìí ṣe tọ̀dọ̀ ọlọ́run mọ́ jòkó lásán o ọlọ́run yẹn ṣe bí ọlọ́run yẹn ṣe bí lóòótọ́ àmọ́ mọ́ ń dẹ̀yàn o alikhairu wa sharru kulluhu wahida èyí táwa ń pè ní oore àti èyí táwa ń pè láburú méjèèjì ọlọ́run dára ni lérí ẹrú rẹ̀ agbọ̀rọ̀ faburú ti sọ́dọ̀ ọlọ́run ọlọ́run yẹn saburú yìí máa ń dẹ̀yàn wò de nígbà míì gan èyí tó rò padà ni yóò sì jẹ́ okùnfà oríire tí wò sí ma wọ́n sì ń pè ládàáwò òun pè láburú pé aburú sóhun wọ́n léwu jáde níbi iṣẹ́ yìí torí kálíbà àgbà síbi iṣẹ́ mi tó lóró ju èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ sáàmù ọpọlọwọn bá mi owó wọ́n ní àmì wò yìí ti ń pani lẹ́rìn àti yìí ti ń pani lẹ́kún kẹ́nìkan má ti sọ́dọ̀ ẹnìkan o nínú tọ́lọ̀ ń dá o. sọ orí ibi tó ń tì sí yẹn pé òun ló ṣe òun ló kí nǹkan báyọ̀ ọba o wọ́n ní òun gan fún rẹ̀ ẹ̀dá ọlọ́run ní ọ̀jẹ́ níbo ti jẹ́dá ọlọ́run òun náà bọ́ kúrò lábẹ́ kádàrá tá a kọ́ mọ́. al-imanu bi qadar ẹ̀yọ́ mayami ìnígbàgbọ́ pẹ̀lú kádàrá nínú àwọn erigun ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹfà lọ́wà wọ́n sa'adatul wọ́n ní gbogbo èèyàn tí ọba ń wá ìdùnnú nínú ilé ayé rẹ̀ tó jẹ́ pé ń fẹ́ ìsinmi ìfọkànbalẹ̀ wọ́n ní tí ó bá nígbàgbọ́ nínú kádàrá kò lè rí i ṣáàtì mọ̀ pé a ní èyí tí ó máa pa wá lẹ́rìn ó máa wá khairihi wa sharrihi lèyí tí ó máa fọwọ́ kàn wá lẹ́mìí oríire wà lábẹ́ ó sì lè jáde àwò fún wa gbogbo àdáwò náà ṣe lórí anabi lọ́lọ́wọ́ ní dẹ́nìkan wò nínú olùgbàgbọ́ òdodo ma asọ́ba ma asọ́ba musliman min hammi wala ghammi wala huzni hatta shawkati yushakuha illa kafara allahu bihi min khatoya ma yusibu lmuslima min nusbin wala wasabin wala hammi wala ghammi hatta shawkati yushakuha anabi ni ọmọ olùgbàgbọ́ òdodo tí ń bẹ nílé ayé gbogbo àti nǹkan kan bá bá a níbànújẹ́ ní nǹkan tó dà lẹ́mi rú kọ́dà èdè rí ìrònú èdè rí ẹ̀gún tó bá gun lẹ́sẹ̀ tó bá gbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó sì ṣe sùúrù fọlọ́run ọba àfikọ́lọ́run ọba ó fi pa gbogbo ẹ̀ṣẹ̀ tí ó torí ẹ̀ jìyà lọ́run parẹ́ ọlọ́run ó fi ìgbàgbọ́ yẹn yóò fi parẹ́ fún ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa la tahzan individually ní kọ̀ọ̀kan wa ẹ má bànújẹ́ o collectively gbogbo àwọn aráàlú nílùú wa nàìjíríà pẹ̀lú situation tá a wà lọ́wọ́ báyìí la tahzanu ẹ má bànújẹ́ nítorí pé dáadáa ní ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá o àsìkò tá à ń lọ lọ́wọ́ yìí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa a ní ìgbàgbọ́ sí ọlọ́run nígbà tí a ní gbàgbọ́ sọ́lọ́ wọn bá yẹn ó di dandan ká gba àkọọ́lẹ̀ rẹ̀ gbọ́ àkọọ́lẹ̀ rẹ̀ ní ń ṣẹlẹ̀ báyìí jama ìta wa bẹ̀ ni pé kọ́lọ́ mọ́sá jí àkọọ́lẹ̀ náà kọ́ padà fèrè sọ ìdùnnú fẹ́ni kọ̀ọ̀kan wa nínú gbèsè ayé wa tá à ń dá lò ti jọ́ mi èèyàn wọ́n ní a lè rí dùnnú ẹ̀mí yẹn ò lè balẹ̀ àfi kéèyàn onígbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run aladillatu ala ithbatil qadari kathira àwọn ẹ̀rí ọ̀pọ̀ tiẹ̀tiẹ̀ nínú alukoran tí ọlọ́run bá ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀yin ẹrú mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti dìsáyìn ayé yín mo sì ti parí ẹ̀ ntẹ́ jẹ́ ntẹ́ dà ntẹ́ jẹ́ mo ti parí ẹ̀ ẹ má dára yín láàmú wọ́n ní ẹ̀rí nínú alukoran pọ̀ tí ń tọ́ka lérí kádàrá ọ̀kan ń bẹ̀ suratul qamar aya forty nine a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní inna. كل شيء خلقناه بقدر ọlọ́run ọba ní gbogbo nǹkan pátá ada àwa la sì da àwa ada bíkọ́dàrì pẹ̀lú kádàrà rẹ̀ ayẹlẹ kejì ọlọ́run tún sọ fún wa ó ní wa khalaqa ọlọ́run ní èmi mo dá gbogbo nǹkan ọba yín ló dá gbogbo nǹkan faqaddarahu taqdira ó sì destiny ọlọ́run ọba ó mú kádàrá nǹkan kan nínú fi tì í gbà da tán ipe ìwọ́n tiẹ̀ bó ṣe lo ayé rẹ̀ kullu shay'in tahta qadarihi wọ́n ní kò sí nǹkan kan tó bọ́ lábẹ́ kádàrá ipe kìíní kan ṣẹlẹ̀ kọ̀ wá sí nínú kádàrá ọlọ́run pé yọ ṣẹlẹ̀ wọ́n ní kò sí nǹkan náà nínú gbogbo ntọ́lọ́ndà aya yìí ló jẹ́ àmà bẹ́ẹ̀ ọlọ́run tún sọ nínú suratul ahzab aya thirty eight ọlọ́run ọba ní sunnatallah fil ladhina khalau min qabil bí ṣe máa ń ṣe ọlọ́run ọba ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ti ṣáwájú yìí bí ṣe máa ṣe ọlọ́run ọba tẹ́nìkan kò ní yí padà àkọọ́lẹ̀ mi lérí àwọn tó ti kọjá ọ̀sẹ̀ máa wọn la ẹ̀yin náà àkọọ́lẹ̀ mi lẹ́ẹ̀ máa fi lo ayé ní tí n bá ti kọ fún yín lẹ́ẹ̀ máa ṣe. wa kana amrullahi qadaran maqdura ọlọ́wọ́n bá ní sẹ́rí kádàrá mi ti tó mo ti tó kalẹ̀ kò sẹ́ni ò lè dàrú ẹnjọ́ kọ́ fún ẹbí ọlọ́run ti tó ẹnjọ́ da fún gbẹ̀yìn ẹnjọ́ kọ́ kú gbogbo ẹni tí ó ya wèrè ọlọ́run ti kọ́ lẹ̀ gbogbo ẹni tí ó ṣàárẹ̀ ọlọ́run ti kọ́ irú ìrànlẹ́ tí ó ṣe wá ọlọ́run kọ́ dókítà tí ó tọ́jú ẹ̀ ọlọ́run kọ́ oògùn tá a lò ọlọ́run ti kọ́. al-imanu bil qadar wọ́n ní jibril ó dìídì sọ̀kalẹ̀ láti sánmà aleyhi salam nítorí iman nínú àwọn iman tó wá ṣàlàyé fáwọn àlùmọ́ imani kádàrá wà mbẹ ó bi anabi islam anabi ṣàlàyé islam ó wá ní ni anil iman ó ní rẹ salaye iman imani fún mi òun ti mọ̀ àmọ́ fẹ́ jẹ́ káwọn sọ̀hábà onímọ̀ ní nípa rẹ̀ ọlọ́run wa ni kó múra bí èèyàn jìbìrìlì wọṣọ funfun kò dé fìlà ó wá jọ ọkùnrin lọ́wọ́ kan nígbà tí ń bọ̀ kì í sì sọkùnrin nínú àwọn ìbéèrè tó béèrè lọ́wọ́ rasulu sallallahu alayhi wa sallam ó ní akhbirni an al-iman eré anabi fún mi ní ìró nípa ìgbàgbọ́ tá a fi sẹ́mi wa àwa tá a jẹ́rú ọlọ́run anabi ní an tu'mina billah ọgbọ́ ọlọ́run gbọ́ wa malaikatihi ọgbà màláìka gbọ́ pé wọ́n wà wa kutubihi ọgbà pé ọlọ́run sọ àwọn tírà kalẹ̀ wa rusulihi ọgbà pé àwọn anabi ọlọ́run ọba wáyé wá jíṣẹ́ ọlọ́run ló ṣèrànwọ́ wọn wal yawmil akhir ọgbà ju alikiyama gbọ́ wa tu'mina bil qadar ọwọ́ àgbà kádàrá rẹ̀ khairihi èyí tí ń dùn mọ́ ń bẹ̀ wa sharrihi àti èyí tí ń bọ̀ jẹ ipẹ́ nìkan kó fún ọ kádàrá rẹ ni èyí tí ń bọ̀ jẹ ni ẹnìkan kó fi kàn ọ́ ẹ̀yọ́ màá yá mi jama ẹnìkan kan kó fi kàn ọ́ ọba ló ni òun ló kádàrá rẹ ẹni tó rò pé ó fi nǹkan kàn òun nǹkan kàn òun náà òun náà yí pẹ̀lú kádàrá nǹkan kan ò lè move pẹ̀lú kádàrá Allah subhanahu wa ta'ala. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìmáàmù Muslim ló gbà àdìsí yìí wa nígbà tí ànábì sọ̀rọ̀ yẹn tán dìbìrìlù ní sọ̀dáktà sọ̀dáktà òótọ́ lọ sọ èèyàn ò lè ní ìgbàgbọ́ àbí tó bá gba kádàrà gbọ́. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní la yu'minu abdun hatta yu'mina bil qadar ẹnì kankan nù tó bá jẹ́rú fọlọ́hún ìgbàgbọ́ rẹ̀ lè tí ì pé ó dìgbà tó bá ní ìgbàgbọ́ sí kádàrà èyí tí ó dùn ma àti èyí tí ó bànú jẹ́ hatta ya'lama annama asabahu lam yakun li yukhti'ahu títí tí ó fi mà kò lè nígbàgbọ́ títí tí ó fi mà pé ntọ́wá bá òun tọ́ bá òun ní aburú yẹn lam yakun li yukhti'ahu ntọ́wá bá òun ní aburú yẹn lam yakun li yukhti'ahu kò ní fòódà aburú ta kò ní fòódà kò ní lè bẹ́ lómi òun náà ni ọlọ́ọ̀lẹ́ bá àdébìnrin kò lè nígbàgbọ́ tí tó fi gbà bẹ́ẹ̀ wa annama akhta'ahu èyí tó bá sì fòdá láburú lam yakum li yusibahu ọlọ́run ọba Allah òun ló fòdá òun ló ní kó fòdá ọlọ́run ọba òun ló gbé gba òkè rí rẹ̀ ní òjò ṣẹlẹ̀ sí kì í sí kò kankan nínú kankan tí ń ṣe tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ bí ìbá jẹ́ kádàrá ọlọ́ ìtọ́ bá wa ọlọ́run ló ní ọba wa kọ́hún èyí tí ọba sì bá wa ọlọ́run ọba lọ́kọ́ ọlẹ́bí kò ní í ṣe kínní kò ní í bá wa anabi ni ìgbàgbọ́ lè pé a sì ní ayọ̀ lẹ́tìn náà amọ̀nù àwọn tá a nígbàgbọ́ a ní náà ìdí wọn ń pè bẹ́ẹ̀ tí ìgbàgbọ́ rẹ̀ ó fi pé òun ní kọ́ gbà pé gbogbo ohun tó bá ti bọ́ títí ẹ̀ náà ni èyí tí ọba sì bọ ọlọ́run ọba ló mọ́ ṣe kí ni kọ́ mọ́ bọ nígbà tí ì ṣe tiẹ̀ bóyá dáadáa bí aburú qala rasulullah sallallahu alaihi wasallam anabi tó ń tẹ̀síwájú anabi ní inna majusa adhil ummati anabi ní sẹ́yìn rí àwọn abọ́ná nù ìjọ mi yìí ìjọ mi ni wọ́n sì máa wùwà ìwà àwọn abọ́ná wọ́n máa wùwà gẹ̀fẹ̀rí alimukazibun àwọn tí wọ́n ń pe bi akadari la tí wọ́n ń pe kádàrá ọlọ́run ọba nírọ́ pé kò sí kádàrá. wọ́n lọ́ọ́ yàn kádà rárá rẹ wọn kankan fún ọ kankan o ẹni bá ní kankan ṣé mùsùlùmí náà ni ọlọ́run lákọọ́lẹ̀ wà òun sọ pé kò sí ànábì ní kìí se mùsùlùmí ó ti di màjúsí adil umma ó ti di abọ́nà nù yi yìí kò sì sábọ́nà nù wa òun lọ́lẹ̀ lè mú àwọn wa ìmọ̀rìdù àwọn táwí yìí wọ́n padà yọ sí tẹ́ ẹ bá rí wọn tọ́ bá rẹ̀ wọn fàlàtà ọ̀dọ́hùn ẹ má lọ lè kí wọn wàyí mbàtú tí wọ́n bá jáde láyé fàlàtà ṣàdọ́hùn ẹ má ẹ má ẹ má lọ bí jànáza wọn wàyí lakitu mọ́hùn tẹ́ ẹ bá pàdé wọn fàlàtà sọ́lẹ̀mù àlẹ́yìn ẹ má sálámà sọ. bọ́ọ̀ bá ti nígbàgbọ́ nu kádàrá you are out of this umma. ó ti kúrò nínú umma nabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹni tó munkirul kọ́dàr ẹni tó ní kò sí kọ́dàrà káfírùn ó ti di kẹfẹ́rí kò jẹ́ mùsùlùmí mà nítorí pé mùsùlùmí ò lè máa pe ọlọ́wọ́n ba rẹ̀ nírọ́ àwọn tí wọ́n máa ń pe ọlọ́wọ́n nírọ́ àwọn kùfàr ni àwọn kẹfẹ́rí ni anabiwa muhammad sallam nínú àwọn àsọ́ọ̀lẹ̀ rẹ̀ wọ́n ní àfàwọ̀ abdullahi ibn abbas ó ní kuntu khalifa rasulillah sallallahu alayhi wa sallam yawma ó lóun tẹ̀lé anabi lẹ́yìn ìjọ kan àwọn jọ ń lọ bì kan anabi wa ṣíjú òun lẹ́yìn fakọ́ọ̀lá lè ní wọ́n á sọ fún òun pé ya gulam ìwọ ọmọ kékeré abdullahi bin abbas inni muallimuka kalimat mo fẹ́ kọ́ ní ìmọ̀ kan láàárọ̀ ìmọ̀ mo fẹ́ kọ́ ní àwọn kalimat ìmọ̀ kan láàárọ̀ ihfadhillaha yahfadhuk máa sọ ọlọ́run ọlọ́run máa sọ wọ̀nà sẹ́yìn lè dọ́lọ́n sọ máa sọ àwọn ààlà ọlọ́run má débẹ̀ má débẹ̀ má débẹ̀ bọ́ọ̀ bá ti débẹ̀ ọlọ́run sì máa sọ kó níbi aburú tó wà níbi nǹkan yẹn. abdullahi bin abbas wọ́n dì yẹn mú anabi ní haifa máa sọ ọlọ́run máa sọ ọlọ́run ọba rẹ̀ kọ́ ọ máa ṣe gbogbo ntọ́lọ̀ ní ọ máa ṣe tẹ̀jídìhù tìjáhàk ọ máa bá a níwájú ní gbogbo ìgbà lẹ́ni tí ó dúró fún ọ láti máa ràn ọ́ lọ́wọ́. wàyí dà sàltà abdullahi gbọ́ ò tọ́ bá béèrè ntọ́ nfẹ́ láyé àtọ̀run fásálìlá ọlọ́ọ̀nìkan ṣoṣo ní kọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ má pè àjẹ́ má pè ayé má pè àwọn sẹ́wù má pè àlìjànú má pè màláíkà kọ́dà má pè ànábì ọlọ. fàyẹ́tà sita àǹtà tọ́ọ̀bà wàràn lọ́wọ́ lérí ayé rẹ̀ yìí fasta'in billah wàràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́ọ̀ nìkan lérí ìdáàbòbò lérí àrísìkí àgbéga àṣeyọrí ọ gbọ́dọ̀ ní kankan ọlọ́run tí ó bọ̀ yanjú ẹ̀ wa'lam wà lọ́lẹ̀ ìmọ̀ annal umbata ipe gbogbo ntọ́lọ̀ ń dapata lọ́mọ èèyàn láwùjì támàwù tí wọ́n bá kó jọ tí gbogbo wọn kó jọ ipe àlà ànyànfàúkà tí gbogbo wọn kó jọ pé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní ipe akọ̀lẹ̀ fún ara mọ́tò fún ara lẹ̀ fún agbẹ́ ọ̀gá aṣọ́déyàn wọn náà bọ́ sáà àwùjọ àwọn yẹn ńlá sáfẹ̀mí balẹ̀ anabi ni abdullahi bin abbas tí gbogbo ayé pátá tábàlà àwọn fẹ́ sànfàní kan fún ọ bìṣẹ́ ìní pẹ̀lú nǹkan kan tó kéré jù nínú nǹkan tẹ̀yẹ̀ máa wáláyé lámúyànfà òǹkà ìlà bìṣẹ́ ìní kọ́dí kátàbà Allahu laka wọn ò lè ra ànfàní kankan ṣe fún ọ pẹ̀lú nǹkan kan bó ṣe kó kéré tó yìí tí wọ́n làwọn ò ṣe fún ọ ìtọ́lọ́hún ti kọ pé ó ní láyé rẹ̀ náà ni bí wọn ò ṣe ẹlòmíì wọ̀nyí ni chamao tí gbogbo àgbáńlá ayé al'umma anabi ni wọ́n bá kó jọ ala ayinyadoruka ipa àwọn fẹ́ fara ní ọ àwọn fẹ́ ba ọjà àwọn fẹ́ faburú sí ọ anabi ni lamuyadoruka illa abisẹ́ nkọ́di kataba Allahu alayki wọn ò lè raburú kankan fi sí ọ àfaburú tọ́lọ́hún ti kọ pé yóò sí tẹ́lẹ̀ tọ́lọ́hún ọba kọ gbogbo àgbáńlá ayé ò lè ṣe nǹkan kan rufi atil akilam kálàmù tá a fi kọ́ kádàrá yín anabi ní abdullahi abbas májẹ nìkan tán ọ rufi atil akilam kálàmù yẹn wọ́n ti gbé e kúrò ní eré tankada pépà kálàmù ni sẹ́yìn pé tí wọ́n bá ń kọ́ lọ́wọ́ ó ti yé èyí lè sọ pé ẹ dákun níta ẹ kún ẹ bá ń tún mi kọ́ ọ wọ́n ti mú kálámù kú ọ bọ̀dé kálámù yẹn yàtọ̀ sí kálámù eléyìí tí mo mú lọ́wọ́ yìí o ọlọ́run nìkan lọ́mọ bó ṣe rí ànábì fi ń jí oyé wa pé wọ́n kọ́ ọ́ lẹ̀ ni tọ́lọ́run pàṣẹ fún kálámù pé mọ́ ayá máa kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ táyé ò fi parẹ́ kálámù yẹn wọ́n ti wá mú kúrò ní eré nǹkan tí wọ́n ń kọ nǹkan lé lérí fati sóhòf o sì gbogbo kádàrá sí táǹkàdá tá a kọ ìwé tá a kọ kádàrá sí ìwé yẹn òun náà ti wá gbẹ ọkọjá ẹfọwọ́nù ẹ̀bánfìmí bẹ́ẹ̀ anabi sọ̀rọ̀ yìí fún abdullahi bin abbas kílà anabi ń jẹ́ oyè abdullahi ipe gbogbo alámọ̀rẹ́ ayé ọ̀dọ́ la máa ń kó lọ jama Allah ní tí wọ́n ń pè ní tawhid nìyẹn ìgbàgbọ́ òun ni wọ́n ń pè ní akida ìdàdísọ́kàn Allah sẹ́mi wa òun náà ni wọ́n ń pè ní al-ibada ìbádà tó lágbára jù nípa ọlọ́run òun làwọn tí ọ̀gbẹ́sìn yìí tọ́rọ òye ni wọ́n máa ń pè ní wàhábíyà ipe ma tẹ̀lé Sheikh Muhammad bin Abdul Wahab yóò máa sọ fún wa pé kò sí ẹnìkan kan tí fi kan sí yàn ẹ dákun ta ló sọ bẹ́ẹ̀ jẹ́ máa. Allah bẹ́ẹ̀ nìkan bá fi nǹkan kan ṣe ọ́ tó bá mú ọ bí òfin ṣe ọ́ náà tẹ́lẹ̀ ní tí ó mọ̀ ń dọ̀ náà nù ó ti wà nù àkọọ́lẹ̀ èyí tó bá wá sínú àkọọ́lẹ̀ jàmá yóò gbìyànjú gbìyànjú gbìyànjú bákan náà ni ọ̀kan náà àwọn afágbà nínú àwọn hukama ó ní iridọ̀ bí máa la budda mini ó ní ọmọ ìyá má dara láàmú kọjọ́ tó lọ tètè yọnu sí nǹkan tó jẹ́ pé o ní choice o ní nǹkan kan tó ṣe sí tètè yọnu sí kó ṣe kíni kó sinmi nínú àwọn àlùfáà gbà wọ́n ní ẹlẹ́yìn máa fa'alamu anna sa'ata al-huzni la tadum àsìkò ìbànújẹ́ kò ní máa lọ títí o wa anna sa'ata al la tadum àsìkò ìdùnnú ẹ̀rín ẹjọ́ da yín lójú ẹ má jẹ́ nìkan tàn yín kò ní máa lọ títí o inna ma'al usri yusra fa inna ma'al usri yusra. ìtí wọ́n ń pè ní pé yẹn gbẹ́sìn yé nìyẹn wa qala al-ulama àwọn àlùfáà wa wọ́n ní anna al-asla tá a àwọn àlùfáà àwọn afẹ́ sìn lásán ìsáwọn afáà tọkọ wa ní tọ̀ríkì àti káwùsà jí bá a ṣe tẹ́ pẹ̀ níjọ wọn tábàtí láwọn afáwà àwọn sálàfù sọlẹ̀ àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn tí wọ́n wà lójú ọ̀nà àwọn sọ̀hábà. wọ́n ní anna asula wọ́n ní sọ ẹ̀rí ìpìlẹ̀ ni pé anna lè mọ́mìnà ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò mìnà bí kọ́dọ̀ ilahi wa kọ́dàrí yóò nígbàgbọ́ sí pé ọlọ́run ló ní ìrònú tó wẹ́ nípa kádàrá wọ́yàtàún nùsùbà àìnẹ́yìí àdìlàlọ́ wàràhàbàtà wọ́n ní gbogbo ntí ọmọ sáàmà róòlù nínú ọpọlọ rẹ̀ ntí ọmọ rò ní dojoojúmọ́ lérí kádàrá òun náà ni pé ọlọ́run ṣe é dáa àánú ọlọ́run fi ṣe gbogbo kádàrá tó bá ń lọ́wọ́ nítorí ọmọ jẹ́ pé ọmọ yìí ọlọ́run pé alihamudulilayi. àwọn ọmọ yin ọlọ́run ọba pé ọlọ́run ọba ada adiluk èyí tó ṣe yìí déédéé ló ṣe ọ̀ṣàbùsí ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Urwatu bin Zubair ọmọ méjì ló ní ọwọ́ ńlẹ̀ ẹsẹ̀ méjì ló ní ẹsẹ̀ kan àrùn ṣe dókítà wa láwọn ó gé ni wọ́n wá gé ẹsẹ̀ kan ẹ̀jẹ̀ wá ń sàn ń sàn tẹ̀lé bọ̀ wálé gbogbo ẹbí àtàrà ń pè aa ah, ọdẹ ẹlẹ́sẹ̀ kan ọdẹ ẹlẹ́sẹ̀ kan orúwa ní oṣùrùlọ́hà ẹ máa dúpẹ́ fọlọ́wọn ọba lẹ́ni gbogbo ìṣesí tẹ̀ bá wà lakal hamdu alama àtọ́yìntà wà lakal alama akhasta mo dúpẹ́ fún ọ lérí èyí tó filẹ̀ mo dúpẹ́ fún ọ lérí èyí tí ọgbà méjèèjì ọpẹ́ lọ́bádé ṣé ìwọ ní mánìí ọkàn ní irùngbọ̀n bíi táwọn sọ̀hábà ní òní má níbi wọn. ọkàn borí bíi àwọn sàbíyáàtì ni alhamdulillah ẹ̀sìn náà gbogbo ẹ̀ àmọ́ yín máa ń nì tọ́wà lábẹ́ ìjáàbù yẹn kò tí tó bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe wàá tó sọ̀hábà wọn náà ṣe máa rìn lójú ọ̀nà. wọ̀bí hàzà wọ́n níjọ́ tí èèyàn bá ti mọ̀ pé kádàrá ẹni kádàrá tó bá ti ṣẹlẹ̀ nínú ayé òun ipe àánú ni fóun látọ̀dọ̀ ọlọ́run bó bá jẹ́ dùnú inú dùn jẹ́ bànújẹ́ fi pẹ̀sẹ̀ rẹ́ àtọ̀ nígbà míì sì ni èyí tó ń pè ní bànújẹ́ kan mú wá ni ẹlòmíì asalatu lọ́wọ́ àtẹ́lẹ̀ títí ní bá wọn ka ayáyọ akayọ mu ti ń dá wákàtí wọn gbó lọ́wọ́ ẹ̀ nígbà ọlọ́run bá sì ní tọ́ lágbájá owó tọ́ ọ̀nà alásàlátù ń nígbà tí òṣòwò lọ́wọ́ rẹ̀ àwọn èsì ń takà ń bí àbí tọ̀ nígbà tí òṣòwò lọ́wọ́ ẹ̀ ní kí ni èrò rẹ̀ ń gbà wọ́n nígbà wá dénú súnà tán lọ́wọ́ rí pé a bọ́ọ̀lù ń bàbá gbogbo orí ayé lọ́wọ́ òun pátá tó bá fi súnà lẹ̀ fún òun ó mọ̀ dúpẹ́ fún ni. orí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọgbà lọ́wọ́ ọlọ́gbàrá ọlọ́run ada siratul mustaqim kọ́lá ń dá òtún mọ́ ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó dọ́dọ̀ ọlọ́run náà lójú ọ̀nà súnà àmọ́ra àwọn èèyàn tí wọ́n máa kó lásàlátù bọ́ sí alukọ ni ọlọ́run ní diárẹ́ nìkan tí ó kó lálẹ́kọ tí ó lọ́run lásàlátù. kí ni wọ́n wá débẹ̀ ibi wọ́n ti ń bọ́ pọ́lọ́ sọ̀rọ̀ tí wọ́n ti ń sọ ntọ́ lọ́sọ àtànábì ayé kan tá a sì wá náà láwa yìí jama tí ò sáyé mi ta tó fẹ́ lò ma kí wọ́n wà nù gáfìlà ìfọ́nufọ́ra kọ́mọ̀mọ́ta ni ó ṣe tí ó fi jáde láyé kí ni wọ́n fẹ́ lọ lè wí lọ́rùn wọ́n ní wọ́n fi hàdà ẹni bá ti gbàgbé gbogbo kádàrá tọ́lọ́n bá ti ní kọ́ bá òun dáadáa wà lábẹ́ yanju min amuwaji hàdà albahari alamik òun ni ó là nínú odò ayé tí ó jìn ó sì fẹ̀ odò ayé jìn o odò ayé sì fẹ̀ ẹ̀rí ti ń ṣẹlẹ̀ nínú odò náà ni ẹlòmíì ọmọ bọ̀ níbẹ̀rẹ̀ ayé yọ ọmọ wọ ẹdùbọ̀ wọ ẹdùbọ̀ tó bá sì kù díẹ̀ tí ó bọ̀ sókè báyìí yóò sì tẹ̀rì ẹlòmíì ó sì ti tẹ̀rì tẹ́ẹ̀tì wò pé tẹ́lẹ̀ yìí ti ta pátápátá bẹ́ẹ̀ bá sì wò lọ́ọ̀kan ní ọba tó ń darùn ní ọba tó yọ lábẹ́ odò lábẹ́ wàhálà mọ̀rọ́tìmọ̀lù kọ́jà ìbádàlá ṣẹ́wárí kádàrá yìí àgbàgbọ́ a wá gba nǹkan mẹ́rin gbọ́ ńbẹ̀ tí nǹkan mẹ́rin bá ti pé ṣíwálá àgbà kádàrà gbọ́ bọ́kàn bá ti yẹ ẹ́ lẹ̀ kádàrà wa ìgbàgbọ́ kádàrà wa kò lálàáfíà mu alákọ̀ọ́kọ́ alimọ́dé tabatol ula alẹ́l a gbàgbọ́ pé ìmọ̀ nípa gbogbo tí ń bẹ ó ti wà nínú mọ́ wọ́n wà ìmánu bí anàlá alimu bí kulli shay'in jumlatan wa tafsila ọlọ́run ọba ní ìmọ̀ nípa gbogbo nǹkan èyí tí a sọ yìí pé ó tóbi ni àbẹ́yìí tá a rò pé ó kéré tá a mọ̀ mú nínú títóbi lápèjúwe ọlọ́run mọ̀ pé òkè sóbì ọlọ́run mọ̀ pé òkè kan bẹ tá ń pè ń sóbì gbogbo particles gbogbo bí ìgbà wọn bá lọ èlùbọ́ bí èlùbọ́ ṣe lọ tó yẹn tá a bá ń fi machine wò á sì máa rí i kà wọ́n ní gbogbo particles tó wà nínú àpáta yẹn pátá ọlọ́run mọ̀ nípa ẹ̀ ọlọ́run gbogbo ìlú ayé ọlọ́run wá mọ̀ ilé ẹnìkọ̀ọ̀kan nínú ìlú yẹn ọlọ́run tún yàrá nínú yàrá yẹn tún wa iye yẹ̀pẹ̀ ádàdì yẹ̀pẹ̀ tó wà nínú ilé kọ̀ọ̀kan kọ̀ sí ntọ́lọ́run dá ní mọ̀ nípa ẹ̀ ìgbàgbọ́ fa ilmuhu mahitun bima kan wọ́n ní ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ kiri ka gbogbo tó ti lọ wa ma sayakun àti ntí ó padà ṣẹlẹ̀ àti ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́ wa ma lam yakun law kana kayfa kana yakun àti tọ́jẹ́ pé kò ní ṣẹlẹ̀ kakọ́ bá ṣẹlẹ̀ ni ọlọ́run mọ bí ó sì ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ káwa kọ́ ni gbàtí wọ́n béèrè wà nábì pé àwọn ọmọ kèfèrí àwọn ọmọ kèfèrí oyè tí wọn bàlágà tí wọn ò ṣẹbọ sọlọ mọ tí wọn ṣe ànábìlẹ ọlọmọ kágbọn wọn bá dàgbà ni tí wọn ṣe gan ọlọmọ. ẹ̀rí nínú alukur'an suratu talaq aya twelve ọlọ́mọba ni huwa Allahu alladhi la ilaha illa hu òun lọ́lọ́mọba tá iṣẹ́ lómìn lẹ́yìn rẹ̀ òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn alimul ghaibi gbogbo ntọ́pamọ́ pátá sẹ́yìn ọlọ́mọ wa shahada gbogbo èyí tẹ́yìn náà rí ọlọ́mọ ọlọ́sọ̀nà àyà mi eléyìí tí mo kà yí suratul hashr àyà twenty two suratul hashr àyà twenty two ti suratul talaq ọlọ́wọ́n bá ní wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n ìmọ̀ mi rọ kiri ká gbogbo nǹkan kí ló wá ṣẹlẹ̀ sí ọdọ́ lọ́wọ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ sí ọdọ́ lọ́wọ́ òní mọ̀ nípa ẹ̀ wọ́n ní nǹkan kan ò ní wá sínú ayé ẹ̀ nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ sí ọ àfi kó jẹ́ pé nǹkan yẹn ti wà nù mọ ọlọ́run tọ́lọ́run ti mọ̀ pé yọ padà ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tá a kọ́ gbàgbọ́ ni ẹlẹ́ẹ̀kejì al-martabatu thaniya al a wà gbàgbọ́ ipe lẹ́yìn ìgbà tí ọlọ́run ti mọ̀ tán ó tún wáá pàṣẹ fún kálámù pé wọ kálámù ọ̀yà kọ́ọ̀lẹ̀ kọ́ wà ní lauhil mahfuz lauhil mahfuz wọ́n wà lókè sánmà keje ààyè kan ni ọlọ́run e, wá gbé ìwé kan síbẹ̀ ìwé yẹn ọlọ́run ọba ló ní kí kálámù ọkọ̀ sínú ẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ látìgbà tí wọ́n ti ń kọ́ lọ́wọ́ yẹn títí táyé ó fi parẹ́ wọ́n wọlé ìmánu bíi anna Allah á nígbàgbọ́ pé ọlọ́run bá wa kátàbà máa sábàkà bíi ilmuhu gbogbo nǹkan tó ti ṣíwájú wa gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ti kọ́ mímọ kọ̀ọ̀dẹ́rì khalaiq nínú àwọn kádàrá ọmọ èèyàn ila yawmil qiyama fi lawhil mahfuz wọ́n ti kọ́ sínú wàhálà yẹn bí wàhálà náà ṣe wá fẹ̀ tó òun náà ń pè ní kìtáàbù ìwé wàhálì kúlù káyìn ilà yawmil qiyamah gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ táyé ìparẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́ síbẹ̀ ọlọ́run sọ ní suratul an'am ayah thirty eight ó ní ma farratna fil kitabi min shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tó bọ́ọ̀lẹ̀ nínú tíra wa alikitaabu kò sí nǹkan kan tó bọ́ọ̀lẹ̀ bá a ṣe jòkólẹ̀ ó ti wà nínú tíra ipe on the twenty one káwáyà mi today's twenty one bí n ṣe jòkó náà mo jòkó yìí ní tí wọ́n gbé síwájú mi ni bí wọ́n lọ ṣe jòkó lọ ṣe jòkó bọ́ba tún dìde kún bí kádàrá tó tún kànú ẹnìjọ́ gbalẹ̀ lọ ẹnìjọ́ lọ́dọ̀ rẹ̀ rẹ̀ kádàrá tó kànú ẹni tójú ọ padélé jẹ̀mọ́ ẹni tójú òní tí òní kan aṣọ rẹ̀ tí èdè lẹ̀ tọ́ kádàrá nù. nígbà tọ́lọ́hún ti mọ̀ pé yọ kèédé torí pé kó lè ba torí tó bá gbàgbé kó lè gbàgbé láyànsà ìfi ń dá ọ lójú náà ni pé lẹ́yìn ìgbà tá a mà àtúnwá sọ fún ọ pé a ti kọ́ o kíkọ yẹn ò sì ní yí padà àfi táwọn ọlọ́run bá yí padà lóko lófin ní yẹmọ olùwàhùn máa yà ṣáà wà yóò sì bìtú wà ń dàhùn ummul kitab ọlọ́run lè yí tó bá wù wọn òun á máa parẹ́ èyí tó gbé fáwọn màláíkà ó tún ṣe photocopy sọ́dọ̀ tiwọn náà òyú síbi tù òun ó sì fèyí tó bá wù ú rinlẹ̀ pé bóun ṣe fẹ́ kọ́ jẹ́ náà ni ó ṣe kínní ni ó máa jẹ́ wàyí ń dàwọ̀ ummul kitab àmọ́ ìyá tíra gan yín bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ṣe é rí èyí wà nínú ìyá tíra ni ó ṣe é. ọlọ́run ọba ọ̀sán ní Quran nínú suratu Yunus ayah sixty one ọlọ́run bá ní wala ya'zubu an rabbika min mithqali dharratin fil ard ìkankan ò bọ́mọ́ lọ́wọ́n ba lọ́wọ́ láì kọ́ọ́lẹ̀ o bó ṣe lè kó kéré tó nínú ọmọgún ọmọgún ni wọ́n fi ń tu nílẹ̀ yorùbá ẹ̀já pé tó kéré sí ọkà bàbà tó kéré tó kéré bó ṣe kó kéré tó yẹn nínú lẹ̀ wala fi sàmà àbí lókè sàmà wala àsọ̀kára kó tó wá kéré ju sára yẹn lọ min dhalika wala akbara àbó tóbi gan illa fi kitabin mubin àbí ká ti kọ́ sínú tíra wa ipe nǹkan báyìí o ọ wà níbi báyìí ọlọ́run tó sọnù àyà mi òní alamuta alamu anala aya alamu máa fi sàmà wal arda ọlọ́run bá ní sẹ́ mà ní eré anabi sọ mà ní ipe ọlọ́run ọba ọmọ gbogbo tó wà ń àti gbogbo tó wà nínú ilẹ̀ inna dhalika fi ó ti wà nínú tírà nígbà ọmọ tán ó tún wá fi sínú àkọọ́lẹ̀ inna dhalika ala Allahi yasir kọ́lọ́hún ọba kọ́ mọ̀ ọ́ kó tún wá gba kíkọ ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́hún. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àgbọ̀yé anabiwa Muhammad anabi ni kataba Allahu kulli shay'in qabla khalqi bi khamsina alifi sana qabla khalqi samawati wal ard aw kama qala sallallahu alayhi wa sallam anabi ni gbogbo tí ó ṣẹlẹ̀ nílé ayé pátáṣẹ́ ní yín fifty thousand years kí wọ́n tó dá sánmà àtìlẹ̀ ìní ọlọ́run ti kọ́ ò one year two years three years four years fifty thousand fifty thousand years kí wọ́n tó dá sánmà àtìlẹ̀ fifty thousand years kí wọ́n tó dá sánmà àtìlẹ̀ lọ́run ti kọ́ ọ́ ní tí ó ṣẹlẹ̀ nínú ilẹ̀ àti rí ilẹ̀ àtàbẹ́ ilẹ̀ àtẹ̀yìn tí wọ́n mú dé láti inú ilẹ̀ eléyìí dídí ó yẹ wa pé kò síbi tá a sá lọ ọ̀rọ̀ kọjá àjẹ́ àdóso ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kọjá ẹ̀jẹ̀ àlọ́dà àwọn àgbà ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kọjá pé aa lè máa mú nǹkan yí padà òun náà ti sùn kó mọ́júmọ́ ni tí ń sọ fọlọ́n wọ́tẹ̀kìdìr ẹ̀ wá rí àkọọ́lẹ̀ tá a wí kìsìmán ó pín sí méjì nínú ìtumọ̀ ṣé ẹ mọ̀ pé àkàdísì kan sì pé wọ́n ti kọ́ọ́lẹ̀ wọ́n ní àkọọ́lẹ̀ kan bẹ tọ́jẹ́ pé àtẹ̀kìdìr lọ́múrí a ti kọ̀ yẹn níjọ́ tí a ti wà nínú ìyá wa òun làdísì tá a máa ń gbọ́ pé ànábì ní inna ahadakum ẹnì kọ̀ọ̀kan yín yujma'u khalquhu fi batni ummihi yóò wà nínú a kó sínú ìyá ẹ̀ arba'ina yawma nutifatan yóò wà ní àtọ̀ lẹ́yìn forty days suma yakuna alaqatan lẹ́yìn náà ni wàá di ẹ̀jẹ̀ kíkí mithla dhalik forty days mi suma yakuna mudghatan lẹ́yìn náà ni wàá di bá ṣẹran mithla dhalika ní forty days mi suma yurisalu alimalaku lẹ́yìn náà wọ́n wàá rán màláyíkà wọ́n rán sí ọmọ yẹn mọ́nìlì mùrìsìl ta jama Allah fàyàfùkù fi hìrò màláìka yẹn wà fẹ́ atẹ́gùn sí tọ́ba ti fàtẹ́gùn sí bá ṣẹran yẹn yọ ma wá mí yọ ma wá mí yọ ma mí láti gbà yẹn nìyá ọlọ́mọ ó ti mọ̀ pé kíní kan bẹ́ẹ̀ nù ti ń ṣe kíní ètí ń mí wa yu'maru bi arba'i kalimat lẹ́yìn náà láwa pàṣẹ ipe ọlọ́run ọba ní kí n kí n kọ nǹkan mẹ́rin fún ọmọ yìí níbàámu pẹ̀lú tó ti wà nínú kádàrá rẹ̀ lókè sámà yuktabu riskuhu wọ́n kọ iye arísìkì tá a fún risku kìí sọ owó nìkan gbogbo ntọ́lọ́ máa ń bóyá ní à pè ní risku àmọ́ owó ní sábà máa ń wá sínú ọpọlọ wa púpọ̀ ọlọ́run fún mi ní arísìkí owó ní tọrọ ni ọmọ náà ń kọ́ kínní arísìkí náà kọ́ ilé arísìkí ẹlẹ́mìí lówó tí ò rí lé kọ́ wọ́n máa gba ilẹ̀ rẹ̀ lẹ́mẹ̀wá náà nígbà tó lọ́wọ́ ọba òfin ní arísìkí ilé ọba kọ́ dé ojú wíńdò àwọn ọmọlé ọba tó dé ní ọba ní bàbá bàbá àwọn lónìí afọ́jú ni wọ́n yàn jẹ ni á kọ àrísìkí owó tí ọba ti sí lọ́wọ́ ẹ kì í sowó rẹ̀ owó tí ọba ti ń retí tí ọba ti bà ọ́ lọ́wọ́ kì í sowó rẹ̀ owó tó ọba ń retí tí ọba dé kì í sowó ẹ owó tó bá tẹ̀ lọ́wọ́ kì í sẹ́nìkan ló fún ọ ọlọ́run lọ́kọ́ fún ọ á iye àrísìkí tí ọ̀nà kó tó jáde láyé wà á jálù ìgbà tí ó jáde láyé sórí tásìkò wọn bá ti tó kò sẹ́ni tí ó pààyàn

èyí ẹni bá wá ṣàdúà àǹfààní kádìdé ni pé ẹni bá wá ṣe dùà ìyà tá a ti kọ pé yọ jẹ́ man qama laylatal qadri imanan wahtisaba gufira lahu ma taqaddama min dhanbi ẹni bá dìde lórí laylatal qadri tí ń ṣe náfìlà á wà á pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti kọjá á pa rẹ fún tí ó dìde ńkọ́ ẹ̀ṣẹ̀ yẹn wà bó ṣe wà níbo lẹ̀ṣẹ̀ wà níbo ni wọ́n kọ ẹ̀ṣẹ̀ sí nínú kádàrà kí lọ́lọ́run fi pa kádàrà rẹ tó fi pẹ̀ṣẹ̀ rẹ kí ni àdúrà lànà fi ní láyọ̀gọ̀ yìí lọ́kọ́ dara ilẹ̀ dùá kò sí ní tó lè yí kádàrà padà tó ń dúkọ́ ọmọ bẹ́ẹ̀ bó o bá sì ti wá ń bẹ̀ yọ ọmọ wá yí padà sórí yìí tí ọba yí padà fún ọ tó sì ń bẹ̀ ó ti yí padà ọmọ ni. ọlọ́run wọ́n ṣà jogún lẹ̀ fún mi ní ìsàlẹ̀ kòye ọlọ́run jogún lẹ̀ fún mi ní kòye ìwọ̀n ń tọrọ bẹ́ẹ̀ pé òun fẹ́ gbé àárín àwọn tó wà ń bẹ̀ ọlọ́run ti wá rí i pé ah, ọ̀gbun ló kù fún un nínú kòye kò sí nẹ̀gídí mẹ́mọ́ gbogbo àgbàlá ti mọ́ bò látòkè àwọn ni wọ́n máa mú yìí sì sọ ọlọ́run fún mi nílẹ̀ níkòyí ọlọ́run mo fẹ́ jòkó táwọn ọ̀nì ẹbí mi níkòyí ọlọ́run sì bàbá kò sún rẹ́ mẹ́fù nígbà tí ilé ọba yọjú wọn bá ní ajá larí sí larí lẹ̀ fún yín sí o ẹ bá ní o ajá jìnnà kò ní mọ̀ pé àdúrà tó ń gbà àmì àdúrà tó ń ṣe àyígbàdúrà ọlọ́run ní gbàdúrà àdúrà tó ń ṣe òun ló ṣe kí ni òun ló sùn wọn lọ́jà ká pé ní tí ń fẹ̀ ní ọlọ́run bá fi lé lọ́wọ́ ni nígbà tí àgbàrá òjò bá dé fúnra rẹ̀ ní ó pe ah, ọlọ́run ó sì mọ̀ pé aburú ni kíní yìí ó sì ti mí síbẹ̀. bọ́ọ̀ bá ń ṣe dùá oyè ọlọ́run bá ti sànú ẹ̀ parí gbogbo ọtọ́ bá ti kanu kárí àrà lẹ́yìn àdúrà máa dùnú lérí ẹ̀ èyí ló fi nífọ̀kànbalẹ̀ ṣe rí òrùlẹ̀ láti kádìrì yìí ọlọ́ni fi ha lóru náà yufraku kullu amrin hakim ọlọ́run bá ní gbogbo ọ̀rọ̀ wa níta ṣe lọ́dún kan á pin nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ ẹni bá wá dìde tọ́ bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run wa ká tiẹ̀ kú òfin suratu dukhan aya ẹlẹ́ẹ̀kẹrin ó di mélòó tá kà ọlọ́run ti mà ẹlẹ́ẹ̀kejì ńkọ́ wọ́n ti kọ́ ọ lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alimọ́tàwọ́tò thalitha alimashi'a bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe náà ló ṣe yẹn kò sí ṣíṣe ẹnìkan tí ó gbà wájú ṣíṣe ọlọ́run ẹ gbọ́dọ̀ máa bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe náà ló ṣe òun mọ̀ ṣé ààrẹ ó nígbàgbọ́ nínú ẹ̀ kò wá sí kan nínú ló fi mọ̀ pé ibi wá kọ́ wá tún àyànmọ́ rẹ kọ́ wá tún yàn owó fowó ṣòfò ni àyànmọ́ bú náà lọ bá wọn táwọn fi dára nugbó àbí mo lè ti bá wọn èyàn dáadáa wà ń bẹ̀ wọn bọ́bá dáa fún yàyà wà wà nugbó tí ọmọ ságbẹ́rẹ́ sáwọn èèyàn lérí. ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa alimọ̀ṣẹ́ àyí aliyimanu bí mọ̀ṣẹ́ àti láhi wọ́n kò rẹ́rẹ́ ti ìṣàmìlà á nígbàgbọ́ pé fífẹ́ Ọlọ́run nìkan kò sí fífẹ́ kan tó lè ti fífẹ́ Ọlọ́run dànù. a anígbàgbọ́ sí pé agbára rẹ̀ ti ń fi ń fẹ́ wọn kò ságbára kankan tó tún wà ní kọ̀rọ̀ àbí gbangba tí ó yí agbára ọlọ́run padà tọ́lọ́run fi nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ yìí yẹnu kádà lájà mọ́ ẹnìkan ní òwò sọ̀dọ̀ lówó ọwọ́ àfẹ̀mí sí dalọ́ máa kọ́dà ọ̀ kẹ́mi la máa àdá ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni nítorí wà bá tasha'un ọlọ́run bá ní ẹ lè nífẹ̀ẹ́ láti ṣe nǹkan kan kò sẹ́ni kankan nu yín tó lè nífẹ̀ẹ́ àti ṣe nǹkan kan illa an yasha Allah àfikọ́ lọ́wọ́ fẹ́ Rabbul alamin òun ló bá yín ó wà yín ni òun ní darí yín Suratu Takwir aya twenty nine lélẹ́yìí wà la malakun muqarrab malaika kan ò lè ṣe wàlá nabiyu mursal anabi kan ò lè ṣe wàlá jin alijanu kan ò lè ṣe wàlá sihir oògùn kan ò lè yí padà wàlá wali wòlíì kan ò lè yí padà wàlá sheikh akẹnu sehu kan bọ bẹ́ẹ̀ babalọdọ sehu kan sì tọjẹ sunna tó ní nǹkan báyọ̀ ń kan sọ pé ọ̀ya máa ní ni àbí jama yóò jẹ́ oyin ìwọ ẹ wàá jọ ṣe kínní ẹ wàá jọ pé ọlọ́run nítorí pé òun ò ní nǹkan kan tó lè dá ṣe àwọn àwọn àbídíà bẹ́ẹ̀ bá ti kó sí wọn lọ́wọ́ èèyàn ti wà nù dààmú ayé ẹnìkan ọlọ́àfà kan ti máa ń bẹ̀ ládùúrà lóṣooṣù ọlọ́run wá sínà fún ẹgbẹ́ bó ṣe pé ó ti wà nù kádàrà rẹ̀ náà pọ́ ọlọ́run ó sínà fún ọ wá ní kí àfà àfà yẹn wá ní kí olówó yẹn kọ́ máa mú iye kan wá fún un nígbàkigbà ó wá di pé wàhálà yìí fẹ́ pọ̀ pé ah, níta ni mú wáyé kò sílẹ̀ ah, lónìí kò sílẹ̀ hẹ́n kò sílẹ̀ ṣe mọ̀ pé àwọn alábẹ́ lọ́n fún yín tí wọ́n fi gbé yín dókè kò sílẹ̀ ẹ fílẹ̀ á dá yín padà ní kọ́tàlọ́lọ́ mọ̀ yẹ kó lọ́gàlì kan ọ̀ dá padà ìwọ lágbára kan tó lè fi dáyà padà tó lè fi promote yàn lọ́wọ́ fagbára yẹn lówó tó fi tọrọ bára. wọ́n kàn jẹ́ wọn lónìí ẹni tí ń ṣiṣẹ́ gan aláàní aláàní wọ́n kàn lọ opportunity yẹn ni ẹni tí ó débi òkú wọn tó ní afẹ́ gbọ́ àlùbáríkà afẹ́ gbọ́ àlùbáríkà mọ́ afẹ́ gbọ́ àlùbáríkà lọ́wọ́ adé tipátipá tí wọ́n lálùbáríkà ni tó fún yàn tí wọ́n máa kó àpò àwọn èèyàn báyìí tó pé iye tẹ fún wa ní àwọ̀ fẹ́rù ẹ̀ bọ́ bá ti wà lóde kan tẹ́nìkan bá ti sọ ni tá a máa wò ó bọ́dà mọ̀dà mọ̀dà mọ̀dà lọ àwọn kan ya ahun àwọn ilé mowó mọ̀dà lọ. ìtọ́fẹ́ lòun fẹ́ ta ni kò ní lọ́dọ̀ bàbá sàdúrà tọ́lọ́ bá pọ́n lé kódà àwọn tó máa sọ pé ah usasi wàláhì àdúrà nígbà o aníbọ́lọ́ ṣe fẹ́ ni ẹ̀jẹ̀ àdúpẹ́ fọ́lọ́ ó ti yé yóò dáadé sọ́dọ̀ tani ọ̀dọ̀ Allah alibari tabatu rọ́bìà ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tá a gbàgbọ́ òun náà alikalik ìdẹ́da iyal iman bi anna gbogbo ohun tó lọ́n da pátá bidawati lillah wasifati wasifatiha ọlọ́run ló dá ìròyìn tó wà lára ẹ̀ ọlọ́run ló dá ìròyìn rẹ̀ wa harakatiha gbogbo ohun tó lọ́n da lílọ bíbọ̀ rẹ̀ ọlọ́run ló dá ohun ọlọ́run ló dá nǹkan tí ń lè ṣe ọlọ́run ló dá gbogbo ohun tí ń bẹ lérí ilẹ̀ pátá àtẹ̀yẹ tí wọ́n fi ń sin lọ́hùn àtẹ̀yẹ tí wọ́n fi ń sin lọ́hùn ọlọ́run ló dá gbogbo ẹ̀ pátápátá wa annama siwallah wasifatihi makhaluk gbogbo ohun tó bá ti yàtọ̀ sọ́lọ́run ọba ẹni tó lọ́n da ni mọ́ọ́jẹ̀dù nǹkan yẹn amúwá ni kò sí tẹ́lẹ̀ mínàlẹ́ adam ẹni mú wa lọ lọ́hùn nígbà wa mú wa tán ó tún wá ṣètò bí ó ṣe lo ayé ẹ̀ ló fi jẹ́ pé ẹni sìn tó bá ti rí má yọ lábẹ́ dídèdà ọlọ́run nígbà ọ̀dà tán òun tó kádàrà rẹ̀ náà ló ṣe kí ni òun náà lọ́dà ọlọ́run ní Allahu khaliqu kulli shay suratu zumar aya sixty two ọlọ́run ní gbogbo nǹkan pátá ọlọ́run lè bí mọ́ dáa ta ló dá ọtí ọlọ́run ló dá ta ló dá gbó ọlọ́run ló dá ta ń dá sìgá ọlọ́run ló dá ta ń dá sẹ́wó ọlọ́run ló dá ó dá gbogbo ẹ̀ ó sì kádàrá ntí kálukú ó yà ee nta iná ní ṣẹlẹ̀ sùn ẹni dáa náà lọ kọ́ kádàrà bú ọlọ́mọdé ó kó lẹ́nu kọ̀ọ̀kan wa lérí o lérí aya lérí ọkọ lérí ọmọ lérí ẹbí lérí jama ọlọ́mọdé àmà láyé láyé ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá nínú kulla shay'in khalaqnahu bi qadar àwa la dá a sì dá a má kádà rẹ̀ ṣe wá rí ni ọba tí ọkọ̀ kádàrà ó ní mà ọkọ̀ ọfẹ́ ó tún wá dá ìgbàgbọ́ ni erigun kanu erigun kejì ali istislamu likọdadila tọba ti wá dé káwá juwọ́ jùṣẹ̀ fún ọlọ́run ọba àlá èyí tọba da ká máa dúpẹ́ èyí tọba da ká máa ṣe kíni ká máa pè é eléyìí ni lọ́wọ́ kù láwùjọ wa lẹ́nu tá a bá sì da padà sínú ayé wa àwọn àlùfáà ní àní jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlẹ́ẹ̀kejì ayé pákáleke láwọn ṣe kíni láàmà lò ẹni tó fẹ́ lè lè gbọ́jà ń sìn ó mú yẹn dé ọjà lẹ́kọ̀ọ́ wọ́n ti ní kọ́ ọmọ bọ̀kọ́jà ti dé lọ́ba débẹ̀ ni wọ́n bá ní alájà èsì wàá pẹ́ ẹ̀ kápẹ́ bá wà lágo mẹ́sàn-án láàárọ̀ ni bọ́ndù mẹ́wàá ni ìbágbé fún yín alájà ni kí ni yóò máa rò kádà gbọ́dọ̀ máa dún lérí ẹ̀ ipe ọlọ́run ọ̀kọ́ pé èmi ní ṣe kí ni èmi ní ra ni yóò ṣe rasana àti kandu yóò máa bọ̀ wálé èyí tá a kọ́nu ìjàmá kọ́ wa ní kàṣà alájà sí òsì ń mú kí ló dé ah ani ní wọn láyé ń ṣe ah ọjà yìí tó bọ ẹ wá ń pè ó sí nǹkan ẹyọ máa yá mi ẹ wá ń pè ó sí nǹkan ń bẹ àní gbogbo tí ń bẹ lábẹ́ kọ̀ntró talọ́wà Allah nígbà láti ní ìwọ kò ní yẹn ẹ̀mí rẹ̀ wà balẹ̀ tọ́ba ti ní imáni ta wí àjẹsára tá à ń fún wa yìí téèyàn bá ti ní yọmọ wa bọ̀ wálé pẹ̀lú àlàáfíà ani tí n bá kọ́dà yóò tún máa ronú pé tí n bá gbà náà bóyá gbèsè náà ní sekínì ní ìjẹ̀bọ̀ ọbẹ̀ àbí tí n bá ṣe wá gbà tí ẹrù ní bọ́lẹ̀ lérí tọ́mìlán bíríjì tó yí tó yí tó yí tó bọ́ sínú ọ̀sà ebó wo mi ló ṣe wà lọ́wọ́ mi àbí <laughs> báwa bá ara lé ara ń dọ́ mi ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí pẹ̀lú imán ẹni tí òun ò ní imán yìí kádàrá yìí yọ wá tàtibẹ̀ yọ wá ṣẹ ìmí tó ní ọlọ́run mo sì ṣe kí o tá lọ́wọ́ ń sí ẹni tó rí àbí kọ́ máa rorò kúrò àbí ọ̀pọ̀lọpọ̀ wa di àgbádùn mọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fẹ́ yàwó lé tí tán lára rẹ̀ yìí kí ni ni ma pé ah yàwó mẹ́rin máa fẹ́ kò sì ní fẹ́ lọ rẹ̀ ó sì jẹ́ lómi ma pé ah. má bínú má ronú èmi àti ẹnìkan náà irọ́ ní sìngbà sórí kádàrá rẹ ọkọ tó fẹ́ náà lọ fẹ́hùn ìyàwó tó ní náà ló ní ẹ gba kádàrá kò sinmi bọ́ ọba ní kọ̀ da tọ́ ọba lè lọ èyí tó tún fẹ́ ó tún lè burú jù yẹn lọ ọkọ tó ní náà ló ní ọlọ́mọ àmọ́ òní ẹ kóra yín nínú kádàrá rẹ ni àmọ́ tẹ̀ bá ayédà kí ọlọ́run bá Allah oyè kó tún arákùnrin yẹn ṣe nítorí ìmánì rẹ àbí kó tún arábìnrin yẹn ṣe nítorí ìmánì rẹ àbí kó sì mọ ọ̀hún lè mọ̀ yẹn náà nínú kádàrá kọ́ ọmọ fi gba aládá promotion wọ́n ju ọlọ́run kádàrá wúwẹ́ gan ọ̀kan náà wọ́n ẹni rè ó ní ìyàwó mi ẹ̀ ń pè ọ̀dà kọ̀dà èmi náà máa ń pè ọ̀dà àkáàfù àni òtọ́lẹ́kọ̀ọ́ ẹ̀rù ń bà mí tí n bá kọ́ lẹ̀ wọ́n yàtọ̀ sọ wọ́jú àgẹ́rì arákùnrin kan tó ń kárin lọ jẹ́jẹ́ rẹ̀ lọ́kàn rí i pé obìnrin lọ́ borí dáadáa yìí kò ní mọ̀ pé fáwọn ọ̀rajà yìí ni wọ́n bá tún nanú ma ni wọ́n bá tún fẹ́ fàyàtà àdàbí ha yóò wá dénú fámìlì wọn bó ṣe da fámìlì tiwa rú yóò tún wá da titi wọn náà rú fàákùnà sábàbà àdà àhàdì ìbàdìlá yóò wá jẹ́ pé mi ni mo ṣe sábàbí tí lé wọn fi dàrú nígbà tí mo kọ́ lẹ̀ ìwà ni kọ́ kọ́mọ́tò bàbá mi náà jẹ́. ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí ìrònú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìyàwó ànábì nù wùsẹ̀ yàrá ni ànábì nù tún kọ́ kádàrá wọn nù àmọ́ bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ṣe kí ni yọ sànú yàn níparí ọ̀rọ̀ mi fàwa ìlú ni ìmánibìlì kọ́dàrà àǹfààní téèyàn máa ń jẹ tó ní kádàrá tó bá gba kádàrá sínú ayé ẹ̀ tó sì gbà fọlọ́n tó sì sùúrù alákọ̀ọ́kọ́ má àrífàtú quwwatillahi wa qudratihi ala khalqi bẹ́ẹ̀ bá ní má nípa kádàrá èèyàn mọ títúbi ọlọ́run títúbi ọlọ́run ọba yẹn yóò wá jẹ́ kí iman àti ìmọ́lẹ̀ kó sẹ́ sínú ara yẹn ẹlẹ́ẹ̀kejì al-khushu'u da'ima ala ma katabahu Allah wa lam ya'lamuhu ahad ẹ̀rú ọ̀ máa ní jojoojúmọ́ téèyàn bá nímọ̀ nípa kádàrá yìí pé ah ah ọlọ́run ọlọ́run ọlọ́run iná là ń ṣe là ń ṣe bá a ṣe ń ṣe yìí àwọn míì ti wà lọ́jà lánàá táwọn náà ń ka millions nísìn nísìn nísìn àwa là ń fún wọn lówó oúnjẹ bóun tèmi náà ọlọ́run kí ni wọ́n kọ lẹ́yìn èyí tá à ń rí àwọn míì ti nímọ̀ lánàá tọ́lọ́n padà gbàmọ́ lára wọn àwọn míì wòlíì ni wọn ọlọ́run padà yọ wọn kò ní wòlíì balaanu bunbaura afa abani israẹla ni ọlọ́run kọ lórúkọ kan tọ́ba fi bí ọlọ́run ọba ọlọ́run ṣe nǹkan náà kí ló padà gbẹ̀yìn rẹ̀ ọlọ́run padà halaka rẹ̀ ó fẹ́ fi orúkọ yẹn ṣépè lé anabi musa ipe kọ́ mọ̀ wọ ìlú torí àwọn aráàlú wọn ní anabi musa pọ́sibú kọ́ gba ilẹ̀ yẹn torí ilẹ̀ àwọn bàbá bàbá rẹ̀ ni anabi musa sì rọrọ ọlẹ́rò ọ̀rọ̀ dáwà lòún rò ó sì dìde sórí òkè ó sí ṣépè lé anabi musa ọlọ́run sì halaka rẹ̀ ìwọ̀n yọ àwọn káàkiri ajá èyí ọmọ yára mi nínú ẹ̀sìn wa kùsùn mo mọ àwọn opó kan lánàá tó jẹ́ pé ilé wọn ilé wọn lánàá nígbà tó kò tí kú ilé tí èrò máa ń lọ ni tí wọ́n máa ń lọ lè dunnú bọ̀ tí wọ́n máa ń gba nǹkan wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn láṣọ wọ́n fún wọn ní gbogbo ẹ̀ jàmá mùsùlùmí lẹ́ni lẹ́ni lẹ́ni ọ̀rọ̀ orí bàbá ìwọ tó wà ń fún yàn lẹ́nu tó ń dunnú lẹ́ni tí wọ́n ní wọ́n fẹ́ rí ọ tó ní ọ̀ráyè tí wọ́n ní gbogbo àwọn tó ní òsì tọkọ̀ rẹ fẹ́ sàrà tó ń sọ pé ìwọ́n ṣe yà kó gbogbo ẹ̀ lẹ́tọ́ ni kádàrá tàná fáwọn ẹni yẹn kọ́ yìí kádàrá tiẹ̀ náà ló làwọn mọ́ àdìkọ̀ṣù ìtẹríba àti kọ̀ṣù yóò wà fún yàn ẹlẹ́kẹta àti ìṣẹ̀rá àwọn tòmánìyàn wọn ni gbogbo ẹni tó bá nígbàgbọ́ nu kádàrá àwọn èèyàn kàn máa wò pé lágbájá ẹ̀yin ò ni yóò wà ní kíni kó wọn máa rò ṣé ní tọ́lọ̀ ti parí sí ní tóun bẹ lọ́wọ́ bá sí lọ́wọ́ ti dáhùn àyè ti dáhùn náà inú kádà ọ̀la rẹ̀ ni wọ́n ní ẹ̀mí rẹ̀ balẹ̀ kò ní sí àárẹ̀ nínú ayé rẹ̀ kò ní sí àárẹ̀ nínú ara rẹ̀ nínú táwọn afákanu ipò ọlọ́wọ́ sọ nínú àwọn amurọ́t àwọn àárẹ̀ kánsà ọ̀sà bó ni wọ́n ń pe ẹ̀jẹ̀ ríru dókítà dam ṣe rí àárẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri nàìjíríà èyí tí ó pọ̀ jù òun náà ni pé a nígbà tá àdánwò dé a ní mánì tá a gbé sójú ọ̀nà tí ó dá àdánwò yẹn padà tádánwò bá dé téèyàn bá ti gba àdánwò ládánwò ìrònú nípa ní tó ti kọjá yẹn àbí ní tọ́lọ̀ ti gbà yẹn bọ́ọ̀bù tó wọn ronú lérí ẹ̀ àdánwò mi ò tún wá tẹ̀lé àwọn afa ni ẹ̀mí ọba lẹ̀ lẹ́yìn náà yukasiru kibra limantakabara wọ́n ní gbogbo ẹni tí ń bá ń ronú nípa kádàrá kò ní máa ṣe gbéraga láyé ẹ̀ torí yóò ti wò ó pé ah, ah òun náà níbi àná yìí àwa là ń tọrọ lánàá là ń fún yàn léni àwọn kan náà ń fún yàn lánàá tí wọ́n ń tọrọ ń sìn o èwo kádàrá tọ̀ lábàá yìí ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ó ní inna tawadu'a min khisalil muttaqi ó ní tẹ́ bá rí tẹríba ẹ máa rí lọ́dọ̀ àwọn tó níbẹ̀rù ọlọ́run tó ní ìmánì sọlọ nípa kádàrà ìwà àwọn tó ní ìmánì ní tẹríba wàbí tẹ́kì ìlànà àlì yẹri tẹ́kì ó ní gbogbo àwọn tó ní ìpayà ọlọ́run dojoojúmọ́ ọlọ́run máa gbé wọn ga wọ́n mi nàlá ajá ibi ojìbọn mọ́ ni ó wà já yín lónìí ó ní tí máa ń ṣe àwọn léèmà òun náà ní ignorance aláìmọ̀kan fi hálì yìí aláìmọ̀kánni kọ́mà ipe àwòwọ̀sẹ̀ ìdòwà mi ṣẹ́kí sẹ́lẹ̀rì ire ni òun ni níjọ́ tí wọ́n ń kàkọ́ọ́lẹ̀ òun abẹ́lẹ́rì ibúlò amukaifa yókùtàmù ọmúrù àwòrò ẹni yìí kí ni ṣègbéraga fún ibo lọ́mọ tá a parí ayé òun sí ibo ẹ̀rẹ́ ni tó kú síkọ́ta ni jama ẹ̀rẹ́ àwọn èèyàn tí ó jẹ́ pé lẹ́yìn oṣù kan ni wọ́n ti wá gbé òkú rẹ̀ lójú títì kí làwọn ṣe gbéraga fún ọmọ makari ara tó wà wájú àwòrán níbo ni wọ́n gbẹ̀mí ẹ̀ sí ẹlòmíràn wà tọ́lẹ́tì wọ́n sì gbẹ̀mí ẹ̀ mbẹ́ síbi tó dànù ẹlòmíràn wà lótẹ́ẹ̀lì lérí ìyàwó yàwó wọ́n sì gbẹ̀mí ẹ̀ mbẹ́ ìṣẹ́jú mélòó lẹ̀mí fi máa ń yí padà tí ó kàn dé sí ọ báyìí tó sì máa hùwà kíwà ibi tó lọ rí ó sì lọ bẹ̀ ó sì kú síbẹ̀ nítorí ó ṣe rí ó sì máa ṣe ó sì kú síbẹ̀ nígbà ọ̀rọ̀ wá rí báyìí jẹ́ báà àfáà wa ni kí ló dé téyìn ò ní tẹríba fọlọ́run àtàwọn èèyàn ìyàwó máa ta wá ó lè tọ́ wá ga jù àdánwò ayé gbogbo yìí tà ń ká o mọ́tẹ̀sáfì lòun àwọn mọ̀rẹ́tẹ́kì níjọ́ àlìkìyàmà ṣé ọmọ aná lòun ni àbọ̀ màlìjánà nínú àwọn àǹfààní ìmánu pẹ̀lú kádàrá ádámù lè yáàsì òun jákàn nínú yọ̀ọ̀dà nígbà tí kádàrá ò ti hàn sí ọ o sì mọ̀ pé ọlọ́run bá lágbára ti parẹ́ oníjà kan wọ́n mọ̀ pé àfa níyó ni ọ̀dà àníyó ọ̀dà ah, eh, ọdún kẹfà mọ̀ ní ẹ̀ tí ìbímọ adábì torí o ti rí àwọn àpèjúwe kádàrá kan wájú àdébí zakari ìyá ó ti nírun funfun lérí ìyàwó rẹ̀ ti ń tẹ̀pa ọlọ́run ní inna nubashiruka bi gulamin ismuhu yahya zakari ìyá máa lọlé pẹ̀lú gbogbo ewu ní gbogbo irun tó wà lára rẹ̀ ìyàwó rẹ̀ tó wà lẹ́nà wà síláhànà aláwùjá ọjà á tún ìyàwó rẹ̀ ṣe kó tó délé ìyá tí ẹ̀yìn rẹ̀ tẹ̀ ó sì nàró ìyá tọ́yàn rẹ̀ ti pàṣípàláha ó sì yọ jáde pẹ̀lú àṣẹ ọlọ́run ó sì súnmọ́ ìyàwó ìyá tó jẹ́ pé ojú ara ẹ̀ ti dí àdébìsàkárì ìyá sá rọjú ó sì lóyún ó sì bímọ. yaas ẹni bá nígbàgbọ́n kádàrá inú rọ́mọdún ni alọ́mọ ya alọ́lọ́mbẹ́ẹ́ gbogbo nǹkan rọrùn yọ padà rọrùn ẹni bá nígbàgbọ́ nínú kádàrá wọ́n ní àwọn àárẹ̀ burúkú ní ṣe àárẹ̀ ara ẹni bá nígbàgbọ́ nínú kádàrá gbogbo àdánwò tó bá dé lọ́dọ̀ tiẹ̀ yóò fúyẹ́ yóò ṣe kíni yóò fúyẹ́ lẹ́yìn náà ìgbáralé ọlọ́run ọba rẹ̀ yóò wà lágbára ju tẹ́gbẹ́ lọ àwa fi àánú àfi bẹ ọlọ́run àfi agbára rẹ̀ àfi bẹ ọlọ́run gbogbo yìí ń bẹ fún wa nínú kádàrá tá a mọ̀ láburú ọlọ́run mọ́sàbá gbogbo etí ń bẹ nínú kádàrá ní dáadáa ọlọ́run mọ̀tún parẹ́ fún wa mọ́ gbogbo tá a ṣe tọ́lọ́run ọba fi yí kádàrá wa padà sábúrú ọlọ́mọdé adébẹ̀ ọlá agbára ọlọ́run ọlá ọlọ́run ọba subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh insha allah ta'ala ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ah, àwọn àṣìgbọ́ nínú kádàrá àti àwọn èèyàn tí wọ́n ní kò sí kádàrá